oníranran min akina inas oníranran èèyàn ni wọ́n kẹ́ ẹ má lérò pé lárúbáwá nìkan ni wọ́n o rárá o oníranran èèyàn ni wọ́n min likobahil kódà ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ti mú wọn wá ọlọ́run mú wọn wá láti ìran ọ̀tọ̀ọ̀tọ̀ láti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ kí wá ni wọ́n ṣe. tí wọ́n máa fi di alásùnmọ́ ọlọ́run lọ́jọ́ àlèkèyàmà tàsọ́dà kúfìlà wọ́n yan ọ̀rẹ́ nítorí Allah wọ́n yan ọ̀rẹ́ nítorí Allah ẹni tí wọ́n bá sọ di ọ̀rẹ́ wọn yóò jẹ́ nítorí pónítọ̀ ń jẹ́ mùsùlùmí wàtàhábáfìhì wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí Allah. wọ́n ń yanra wọn lọ́rẹ̀ẹ́ nítorí àlọ́ Allah wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí àlọ́ Allah ìròyìn ara wọn nìyẹn o àwọn tí wọ́n wà nípò alásùnmọ́ àlọ́ lọ́jọ́ àlèkìyàmà tàsọ́dàkú fìlàí wàtàhábáú fìhì wọ́n yanra wọn ní ọ̀rẹ́ nítorí àlọ́ o wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí àlọ́ o. wọn ẹsẹni tí ń yanra wọn ní ọ̀rẹ́ nítorí owó wọn ò yanra wọn ní ọ̀rẹ́ nítorí ipò wọn ò yanra wọn ní ọ̀rẹ́ nítorí orí ayé bí kò ṣe nítorí àlọ́ wọn ò nífẹ̀ẹ́ ara wọn nítorí owó wọn ò nífẹ̀ẹ́ ara wọn nítorí ìlú tí wọ́n wàá di ajàfúlùú ajàfún ẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà àwọn ti wọn. gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí wọn á nífẹ̀ẹ́ wọn mọ̀ rí wọn ò mọ̀ rí wọn á nífẹ̀ẹ́ tí wọ́n bá wọ́n sọ di ọ̀rẹ́ wọn nítorí pé jẹ́ mùsùlùmí wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn ìròyìn ara wọn nìyẹn o ìyáda manabir ọba alágbára. ọba tó gbọngbọn ni yóò wá gbé àpótí ìjókòó ìmọ́lẹ̀ kalẹ̀ fún wọn orí àpótí ìjókòó ìmọ́lẹ̀ làwọn jókòó lé yàkáfùn náà wàlá yàkáfùn lọ́jọ́ àlìkìyàmọ̀sẹ́ ìpayà máa dé báwọn èèyàn àwọn èèyàn máa páyà ẹ̀rù ó máa bà wọ́n àwọn ẹni náà tí wọ́n yanra wọn ní ọ̀rẹ́ nítorí tàláò tí wọ́n sì di olólùfẹ́ ara wọn nítorí sí àlọ́ àwọn ò ní páyà tiwọn kò ní sí ìpayà fún wọn lọ́jọ́ àlèkìyàmà wúmà òlìyá òlọ́ àníṣẹ́ àwọn tí mò ń sọ̀rọ̀ wọn yìí àwọn ni alásùmọ́ ọlọ́hun àwọn ni ẹni ọlọ́hun azawajala ọba alágbára ọba tó pàtàkì alladhina la khawfun alayhim àwọn ni àwọn tí kò ní sí ìpáyà fún wàláhùn yahzanun àwọn sì ni wọn ò ní ìbànújẹ́ kò ní sí ìpáyà fún wọn nípa tí wọ́n lọ pàdé lọ́run wọn ò sì ní ìbànújẹ́ lórí nǹkan tí wọ́n fi sílé ayé lọ ibi tá a fẹ́ lò nu àdíìsì yìí lákọ̀ọ́kọ́ ná òní tó jẹ mọ́ ìkúnlẹ̀ ibi tí lárúbáwá oko yẹn ti kúnlẹ̀ tó ti fi orúkọ ẹ̀ méjèèjì kúnlẹ̀ tó wá rawọ́ sí òjíṣẹ́ Ọlọ́run pé sifhum lánàá ṣàpèjúwe wọn fún wa sọ oro wọn fún wa káwa náà ká lè dàbí wọn ni àwọn tí wọ́n ní ó wà nínú àdìsí ànábì kákúnlẹ̀ fún yàn kákúnlẹ̀ kí yàn wọ́n ní ṣebí lárúbáwá ló kúnlẹ̀ kí ànábì yìí. ìbéèrè ni pé sọfẹ́ kí ànábì káàárọ̀ sọfẹ́ kí kú ọ̀sán sọfẹ́ kí kú rọ̀lẹ́ àbọ̀fẹ́ kí kú alẹ́ àbọ̀fẹ́ kí kú kàlẹ̀ ló mú kúnlẹ̀ ṣé ìkíni ló bí ìkúnlẹ̀ yìí ni tàbí nǹkan míì tá a lè pè ní ìjírẹ̀bẹ̀. ìbẹ̀bẹ̀ lárúbáwá yìí fẹ́ bẹ ànábì ni ó fẹ́ bẹ ànábì pé kànábì ó sọ ìròyìn àwọn ẹni náà kó sọ ọ́ fún wa kànábì sọ ọ́ fún wa ìjí rẹ̀ bẹ́ẹ̀ ni kìí ṣe ìkíni báwo le si wá fẹ́ sọ ìkúnlẹ̀ láti bẹ̀bẹ̀ láti jí rẹ̀ bẹ́ẹ̀. láti béèrè béèrè báwo lẹ ṣe wá fẹ́ gbé sí abẹ́ ìkúnlẹ̀ kíni kò jọra wọn kò jọra wọn lẹ́yìn ìyẹn mo tún wá fẹ́ sọ nǹkan kan lórí àdìsí yìí o torí pé àdìsí yìí ó ti di àdánwò fún àwọn oníwírìdì àwọn oníwírìdì wọ́n ń lo àdìsí yìí láti sọ wípé àwọn wòlíì ọlọ́run kan ń bẹ tí ipò wọn tó ga ju àwọn ànẹ́bì lọ tó ga ju àwọn tó kú fẹ́sìn lọ wọ́n wá ń tọ́ka sí àdíìsì pé ẹ̀yin náà gbọ́ àdíìsì yìí pé ọlọ́run ọba ní àwọn wòlíì kan tí wọ́n ń ṣe ànẹ́bì ọlọ́run tí wọ́n ń ṣe tó kú sójú ogun ẹ̀sìn tó sì já sí pé ipò tí wọ́n á wà lọ́jọ́ àlìkìyàmà àwọn ànẹ́bì ọlọ́run àtàwọn tó kú sójú ogun ẹ̀sìn ọlọ́run àwọn gan ó máa jẹ̀rán kàn wọ́n máa jowú káwọn wà nípò náà. má jẹ́ wọn kó bọ́ lórí àdìsí yìí o jẹ́ bí ọlẹ́rẹ̀ béèrè kan sáwọn ànábì ọlọ́run ṣé wọ́n máa ń nífẹ̀ẹ́ ẹ̀dá nítorí orí ayé sí àwọn ṣùwádà sáwọn náà máa ń nífẹ̀ẹ́ ẹnìkan nítorí orí ayé rárá ànábì tó ní ká nífẹ̀ẹ́ ènìyàn nítorí ìtọ́lọ́hún ànábì tó sọ pé ká yan ọ̀rẹ́ nítorí ìtọ́lọ́hún kò ní sídàkejì kò ní sídàkejì ohun tádìsì ń sọ fún wa ni wípé àwọn ẹrúsìn ọlọ́hun tí wọn ò sí nínú ànábì ọlọ́hun tí wọn ò sì kú sójú ogun ẹ̀sìn tẹ́rìí sì wà wípé lójú àlìkìyàmà àwọn tí ó wà ní ipò pàtàkì jùlọ làwọn ànẹ́bí ọlọ́run làwọn tó kúkú ẹ̀sìn àwọn tó kú fún ẹ̀sìn ọlọ́run nínú àwọn tí ó tún wá wà ní ipò pàtàkì lójú àlìkìyàmà náà ni àwọn tó bá tún ní ìròyìn ìròyìn ìwọ̀nyí lára ìròyìn ká múni lọ́rẹ̀ẹ́ nítorí ìtọ́lọ́ sọ ká nífẹ̀ẹ́ ara wa nítorí tọ́lọ́run nìkan sọ ọ́. àwọn ànẹ́bí ọlọ́run náà orí mímbàrí ìmọ́lẹ̀ làwọn náà wà àwọn ṣùwádà àwọn náà wà lórí mímbàrí ìmọ́lẹ̀ lọ́jọ́ àlìkìyàmà ẹ bá tún wá fẹ́ wà pẹ̀lú wọn bí ọba bí ọba sí ọ̀nà mọ́ láti dànù bí ọlọ́run tónítọ̀ wọn ò sì jagun ẹ̀sìn fọlọ́run títí tó fi kúrò láyé kó yá a máa sọ ẹni tí ó bá sọ di ọ̀rẹ́ kó sọ di ọ̀rẹ́ nítorí tàlọ́ o ẹni tó bá fẹ́ nífẹ̀ẹ́ kó nífẹ̀ẹ́ nítorí ti àlọ́ o eléyìí ò túmọ̀ sí pé ṣéò tìjání ṣéò abdulkadir jelani ṣéò sásìlì ṣéò gúdúgbẹ́ ṣéò gùdùgbẹ́ kò túmọ̀ sí pé wọ́n wà ní ipò tó ga jù pa àwọn ànẹ́bí ọlọ́run lọ o kò sẹ́nìkan tí ipò rẹ̀ ga ju ipò àwọn ànábì ọlọ́run lọ. àmádìsì ń jẹ́ kó yé wa wípé nínú ọ̀nà káwọn èèyàn ó gbàgbà ní ipò tó ga níwájú ọlọ́run òun náà ni pé tàsọ́dàkú fìlàì wàtàhábà òfì wọ́n sọra wọn di ọ̀rẹ́ nítorí tọlọ́hun wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí tọlọ́hun. àti pé ta ni a ó lè yá lọ. ta ni aoliya ulọ lọ ka suratu Yunus chapter ten bóyá ní àyà sixty three sixty four Allah sọ̀rọ̀ nípa aoliya ulọ Allah inna aoliya Allah la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun ọlọ́ọ̀ni ẹ gbọ́ dájúdájú àwọn ẹni ọlọ́run kò sí ìpayà fún wọn wọn ò sì ní banújẹ́ àwọn wo ni alẹ́bínà àmọ́nù àwọn tí wọ́n gba aláwọ̀ gbọ́ ní òdodo tí orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà ti ń bẹ lára wọn wàkánú yẹtẹkùn tí wọ́n sì bẹ̀rù ọlọ́run so oríkì wòlíì ọlọ́run láti inú Quran ìbéèrè wa ni pé ṣé wòlíì ọlọ́run lànà bí àbí kìí ṣe wòlíì ọlọ́run sáà nàbí ògbọ́n náà ń gbọ́. saa ti ka àyà amánà rọ̀ṣùlù lẹ́ẹ̀kan pé amánà rọ̀ṣùlù bímọ unzila ilé mi rọ́bì yìí wà lè mú mi nùn kúlù náà amánà bìlá wà màlá ìkàtì yìí wà kútùbì yìí wà rúṣùlù yìí. tọ́lọ̀ tún fi ń jẹ́rìí i pé ànábì onígbàgbọ́ òdodo ni. sáwọn tó kú sójú ogun ẹ̀sìn àwọn sọ̀hábà ṣé wọ́n ṣe wòlíì ọlọ́run sọ́lọ́run ti ròyìn wọn wípé wọ́n gbàgbọ́ lódodo. wọ́n sì bẹ̀rù rẹ̀ so tá a bá pé èèyàn ní wòlíì ọlọ́run má jẹ́ wọ́n fi gbọ́ ọ wòlíì ọlọ́run lẹni tí ọgbọ́n ọlọ́run gbọ́ tó jẹ́ mùsùlùmí tó sì bẹ̀rù ọlọ́run bí agbára ẹ̀ ṣe mọ́ bágbára ẹnì kọ̀ọ̀kan bá ṣe mọ́ ó ní wìláyà rẹ̀ ìjẹ́ alásùmọ́lọ́wọ́n ọba rẹ̀ náà ni ó ṣe tó bọ́ bá súnmọ́ dáadáa pẹ̀lú ìgbàgbọ́ rẹ òdodo àti ìbẹ̀rù ọlọ́run ọba rẹ ní kọ̀rọ̀ àti ní gbangba ó súnmọ́ Allahu pẹ́kípẹ́kí tó o bá súnmọ́ Allahu fẹ́ẹ́rẹ́fẹ́ pẹ̀lú ìgbàgbọ́ rẹ àti ìbẹ̀rù ọlọ́run ọba rẹ ó súnmọ́ Allahu bẹ́ẹ̀ náà so dìgírì bó o bá ṣe súnmọ́ lọ́hùn nínú ìgbàgbọ́ nínú ìbẹ̀rù rẹ̀ náà ni yóò sọ. So, bó o ṣe súnmọ́ lọ́n tó gbogbo mùsùlùmí wà ní áùlìyá ùlọ gbogbo mùsùlùmí ní ọ̀rẹ́ ọlọ́run alásùmọ́ ọlọ́run ẹni ọlọ́run gbogbo kèfèrí ní àdá ùlọ gbogbo kèfèrí ní ọ̀tá kò sí wòlíì nínú àwọn ń wá wòlíì ṣe ti gbọ́ ẹ̀yin ń wúrìdì ẹ má sọ di ọjà tẹ́ ẹ máa tà gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí kúlù mùsùlùmí wàlíyù lọ gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan lọ̀rí ọlọ́run ó lẹ́ni ọlọ́run àmọ́ a súnmọ́ àlá òjúra wa lọ ìkọ̀kọ̀ wa ni ìkọ̀kọ̀ ni bá a ṣe súnmọ́ lọ́hùn ìkọ̀kọ̀ ni o torí pé ọlọ́run ò ní fi hàn ọ́ wípé ibi tó wà ní sí mi ọlọ́run ò ní fi hàn èmi pé ibi tí mo wà sí rèé àmọ́ mo wà nú agbo àwọn tó súnmọ́ lọ́hùn ìwọ náà wà ń bẹ̀ níwọ̀n àgbà tó bá ti jẹ́ mùsùlùmí tó ń bẹ̀rù ọlọ́hùn wọ́n wàá gbé signboard ta pé wòlíì làgbájá ni ọ́ àwọn kèfèrí ni wọ́n máa ń fìyìn jẹun ẹ̀yin ó ń súfí ẹ̀yin náà ti gbọ́wọ́ ìlànà wọn tẹ́ ní ẹ ṣéwù kan wòlíì ńlá ni bọ́ọ̀ ló mọ̀ pé wòlíì ńlá ni sọ́dọ̀ fi àkáǹtì iṣẹ́ rẹ̀ ó fi hàn ọ́ mo fi mọ̀ pé wòlíì ńlá ni ẹ̀yin tanra yín jẹ mọ́. lẹ́ẹ̀kan sí i lárúbáwá tó kúnlẹ̀ nínú àdíìsì yìí kò kúnlẹ̀ láti kí ànábì káàárọ̀ kò kúnlẹ̀ láti kí ànábì káàsán kò kúnlẹ̀ láti kí ànábì káalẹ́ kò kúnlẹ̀ láti kí ànábì kú kalẹ̀ ó kúnlẹ̀ nítorí pé ó fẹ́ béèrè ìbéèrè ó fẹ́ jí rẹ̀ bẹ́ẹ̀ pé kànábì ó sọ nípa àwọn ẹni náà fún wa káwa náà ká lè máa ṣèṣe wọn ló ti wá gbọ́ báyìí ní ìsìn tó ti gbọ́ ẹ̀yin ẹlẹ́gbẹ́ tó ga sí pé bẹ́ẹ̀ bá fẹ́ nífẹ̀ẹ́ mùsùlùmí kan ó gbọ́dọ̀ jọmọ ẹgbẹ́ yín báwo lẹ́sìn jókòó lórí mímbàrí ìmọ̀lẹ́ lọ́jọ́ àlèkè àmọ́ báyìí. báwo lẹ́sìn wà nínú alásùnmọ́ ọlọ́run lọ́jọ́ àlèkè àmọ̀ báyìí nígbà ọ̀gá sí pé ẹgbẹ́ lẹ fi ṣe òṣùwọ̀n ọmọ ya ẹ̀sìn. àtiwọ́ tó ò ṣẹgbẹ́ àmọ́ tó dá sí wípé ẹni tí ọba ti wá máa bọ́ ọ kó wá máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ o ní mọ̀ rẹ o ní mọ̀ o ọmọ ìyá rẹ lọ ara wa lórí torí ìtọ́lọ́hún mọ́ọ̀sì lè má pa wá pọ̀ àdúgbò lè má pa wá pọ̀ ẹ̀yà wa lè má jẹ́ nǹkan kan náà ìran wa lè má jẹ́ nǹkan kan náà ṣùgbọ́n tí ó pa wá pọ̀ ní Allah yìí tá a fi sọra wa di ọ̀rẹ́ ó ní Allah nítorí náà ìwọ tó o wá lọ mú kèfèrí lọ́rẹ̀ẹ́ èmi ò mọ bọ́rọ̀ tiẹ̀ ṣe fẹ́ jẹ́ báyìí o. hadíìsì kẹrin tí wọ́n mú wá láti fi sọ pé ìkúnlẹ̀ kínni ó wà nínú hadíìsì ògìṣẹ́ ọlọ́run hadíìsì náà hadíìsì Bukhari ni àní àbí dàrídá radiyallahu anhu qal kuntu jalisan 'inda nabiyyi sallallahu alayhi wa sallam idh aqbala abu bakrin bitọ́ra fi sáwùbìhì hátà abdá àrùnkùbátìhì fàkọ́ọ́lá nàbí yusọ́lọ́lọ́hu aleyhi wa sálàm àmà sọ̀híbùkùm fàkọ́d gáàmàrà fàkọ́d gáàmàrà fàsálàmà wàkọ́ọ́l inni kàánà báyìí wà báyìí na ibùn khatob ṣẹ́yùn fàásìràtù iléyìí. ثم ندمت فسألته أن يغفر لي فأبى علي فأقبلت إليك فقال يغفر الله لك يا أبا بكر ثلاثا ثم إن عمر ندم فأتى منزل أبي بكر فسأل افما أبو بكر فقالوا لا فأتى إلى النبي صلى الله عليه وسلم فسلم فجعل وجه النبي صلى الله عليه وسلم يتماءر يتماءر حتى أشفق أبو بكر فجثى على ركبتيه فقال يا رسول الله والله أنا كنت أظلم مرتين فقال يا رسول الله والله أنا كنت أظلم مرتين فقال النبي صلى الله عليه وسلم إن الله بعثني إليكم فقلتم كذبت إن الله بعثني إليكم فقلتم كذبت وقال أبو بكر صدق وواساني بنفسه وماله فهل أنتم تاركوا لي صاحبي مرتين فما أوذي بعدها ẹ̀rí wọn kẹrin nìyẹn o pé ìkúnlẹ̀ kíni ó wà nínú hadithi ẹ jẹ́ ká túmọ̀ rẹ̀ ká gbọ́ ohun tó ń bẹ ń bẹ. àní hábì jàdídà látọ̀dọ̀ bàbá jàdídà radiyallahu anhu kí Allah yọ́nú sí i kọ́ọ̀là ó sọ pé kúntù jálísàn sallam ó ní mo wà lọ́dọ̀ wa sallam ìdè àkìbálà abubakar ni abubakar bá yọ lọ́ọ̀kan ń bọ̀. àákìdán bí tọ́ra fi sáòbì ó sì gbá etí aṣọ ẹ̀ mú ó gbà mú àtá àbdá àrùkù bàtìhì ó gbá etí aṣọ ẹ̀ mú tó bẹ́ẹ̀ gẹ́ tí orúnkún ẹ̀ fi ṣí síta ó mú etí aṣọ rẹ̀ ó gbà mú títí ó fi ṣí aṣọ lójúgun rẹ̀. nítorí pé ìrìn sí rìn bọ̀ ìrìn kánmọ́ kánmọ́ kánmọ́ kánmọ́ kánmọ́ kánmọ́ ó sì wọ aṣọ gbàgẹ̀rẹ̀ ó wá mú ó etí aṣọ rẹ̀ ó fà sókè kí ìrìn rẹ̀ kó lè yá dọ́dọ̀ ànábì ànábì rí lọ́ọ̀kan sọ pé ama sọ́hìbùkùm fakọ̀dìgá àmàrà ẹni yín ti ń bọ̀ yìí ti hàn rẹ̀ léèmọ́ o bí ẹ̀wọ́ bí ṣe ń rìn bọ̀ fakọ̀dìgá àmàrà ó ti hàn rẹ̀ léèmọ̀ ló fi ń rìn báyẹn o nǹkan kan ti ṣẹlẹ̀ sí ni o ànábì sọ bẹ́ẹ̀ tán abubakar bá dé sọ́dọ̀ rẹ̀ fasalama ó sálámà sànàbí ó ṣe kí ni ó sí ànábì pé sàlámù alayka ya Rasulullah ó fẹ́ ká ànábì nu o ó fẹ́ kí ànábì nìyẹn o wàkọ́ọ̀lá. Hmm ó sì sọ pé ìní kánà báyìí ní wà báyìí ná Ibnul Khattab shay'un dágúdájú nǹkan kan ṣẹlẹ̀ láàrin èmi àti Umar ọmọ Khattab nǹkan kan ṣẹlẹ̀ láàrin èmi àti ọmọ Khattab fa àsìráàtù ilé yìí mo bá pakuru mọ́ mo pakuru mọ́. bí ẹni tó fẹ́ bàjà bí ẹni tó fẹ́ lọ́ọ̀kì ẹ̀ tó mọ nàdí mùtù lẹ́yìn ìgbà tí mo pakuru mọ́ tán tá a pakuru mọ́ra wa mo wá banújẹ́ mo wá kábàámọ̀ pé èyí ti ṣe tí mo ṣe báyìí sí ọmọ ìyá mi fàṣàálìtù wáyé gífìràlì mo bá béèrè lọ́wọ́ rẹ̀ mo tọrọ lọ́wọ́ rẹ̀ mo jí rẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé Umaru sàmójúkúrò fún mi sàmójúkúrò fún mi fàhábà aláyà umaru bá ní láéláé kò sí dọjọ ọkọ o ọlọ́run ò ní foríjì mi ọlọ́run ò ní sàmójúkúrò fún mi fàkìbálùtù ìlẹ́yìká ìdí nìyí o tí mo fi wá bá wà níbí o kọ́ ọ mi bẹ́ẹ̀ o kọ́ ọ mi bẹ́ẹ̀ o mo ti Ah, mo yájú sí i mo kù gìrì mọ́ ànábì sọ pé ìyẹ́gi firu lọ́hùn lákà yá bá bákìrì.